gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ lánàá on the on the twenty eight of september twenty twenty three palliative ogun state ìkẹ́nẹ́ local government àná ni wọ́n bẹ̀rẹ̀ flag off ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ president wa aṣíwájú bọ́lá ahmed tinubu fún àǹfààní tí wọ́n fún wa kí àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ wa kí wọ́n lè jàǹfààní kọ́ńdẹ̀ lè alleviate sufferings tó wà ní inú ìlú wa ìkẹ́nẹ́ local government la wà báyìí Eh, ìlú ìpẹ́rù la wà báyìí ní ilé ìkẹ́rùsí ìjọba tó wà ní ọ̀nà ojú ọ̀nà ìlísàn sí ìpẹ́rù adúpẹ́ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì wa adúpẹ́ lọ́wọ́ gómìnà wa atúndúpẹ́ lọ́wọ́ alága fún oore ńláńlá yìí pẹ̀lú àǹfààní tí wọ́n fún àwọn èèyàn wa so gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ń rí palliative ọ̀hún òun ló wà ń bí ní bíbá orúkọ tèmi ni Abiodun Ọ̀tẹ̀múrú láti iléeṣẹ́ Ìṣànbí TV láti mú ìròyìn ayọ̀ ìwá fún yín èyí tí ó dé sí wa ní àwùjọ ní Ìkẹ́nnẹ́ local government lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti ń wo ọwọ́ mi yìí èyí pé ìrẹsì ló wà nínú ẹ̀ nínú àwọn palliative tí wọ́n fi ránṣẹ́ sí wa ní àti òkè wá sí Ògùn state títí dé ó fi dé Ìkẹ́nnẹ́ local government ẹ bá wa tún dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ẹ dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ alága ti ìkẹ́nẹ́ local government honourable ogunlẹ́yẹ olúwaṣẹ́gun ọ̀nkùṣẹ́gẹ̀ àwọn ni wọ́n jẹ́ kí eléyìí kó tẹ gbogbo àwọn èèyàn ti ìkẹ́nẹ́ local government ní ọwọ́ láti ògèrè títí dé ìpẹ́rù títí dé ìlísàn títí dé ìwòlò àti ìkẹ́nẹ́ gbogbo wọn ni wọ́n ti ń gba palliative wọn bẹ́ẹ̀ ṣe ti ń wo àwòrán ní ẹ̀yìn mi ẹ máa rí i pé wọ́n ti ń kó lọ wọ́n ń kó ti kẹ́nẹ́ lọ wọ́n ti kó ti lè ṣàn lọ wọ́n ti kó ti lọ láti Ìṣànbí TV láti mú ìròyìn ayọ̀ wá. orúkọ tèmi ni Abíọ́dún Michael Ọ̀tẹ́mọ́lú láti iléeṣẹ́ Ìṣànbí TV láti wá kí kí chairman lẹ́ni ọ̀nàrẹ́bù Olúṣẹ́gun Ògúnlẹ́yẹ tí gbogbo wa olólùfẹ́ wa tá a mọ̀ sí Uncle Ṣẹ̀gẹ́ àti rí gbogbo palliative tó dé ó dẹ̀ ti ń tẹ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ti ń gbà ní kẹ́ní àwọn ti lùsàn wọn ti kó tiwọn lọ báyìí tí rolu náà ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ká wá gbọ́ ọ̀rọ̀ kan àbí méjì lẹ́nu iṣẹ́ àmà wa ní àárọ̀ ìsà láti fi ṣẹ̀sán bìtì. orúkọ tèmi ni ọ̀nà ìgbòlúṣẹ́gun ilé chairman Ìpínlẹ̀ local government lórí palliative tí wọ́n ń sọ a fẹ́ àsìkò ìdúpẹ́ lọ́wọ́ president wa his excellency aṣíwájú Bọ́lá Ahmed Tinubu uh, his excellency Prince Dàpọ̀ Abíọ́dún fún ìrànlọ́wọ́ tó ń ṣe palliative tó ń fún gbogbo àwọn èèyàn ní Ìpínlẹ̀ local government ní Ogun state àṣẹ ìkó a dúpẹ́ lọ́wọ́ wọn torí pé ìrànlọ́wọ́ púpọ̀ ni wọ́n ṣe fún àwọn èèyàn láìní náà dẹ̀ ní ká fún àwọn tó jẹ́ pé àwọn widows then àwọn vulnerables àwọn aged then aged yẹn ó ó máa analyse ẹ̀ aged yẹn kì í ṣe ẹni tí eh, àwọn ọmọ ẹ̀ wà nílùú òyìnbó tó ń fún ní owó every month tó ń tọ́ mara provisions fún àwọn tí wọn ò rí jẹ púpọ̀ àwọn náà ní kàn fún un then eh, àwọn uh, youth náà uh, vulnerable náà wà nínú àwọn youth because youth mi wà tó jẹ́ pé ó lè wà handicap kó má níṣẹ́ lọ́wọ́ so wọ́n entitled sí wọ́n ṣe sọ fún wa ní kan so once again ìfẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa láti Àbújá àwọn ọ̀gá wa láti Abẹ́òkúta wípé Ọlọ́run Elédùmarè a túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ and I'm sure wípé that exercise ó máa ìsúnmọ́ ó yìí máa túbọ̀ máa continue. 阿拉风放心。